owó wọn kọ ìfẹ́kalẹ̀ ó tó ní òkú àwọn èèbó kì í fẹ́ ìbámu òbí dáadáa lágbára náà wá. ẹ́ńjì náà fún ṣe èyí tó wù ú ṣùgbọ́n ìgbẹ̀yìn gbẹ́yìn adúgbòkọ́lọ̀ pé à ń sọ̀rọ̀ báyìí ẹ̀ ń gbọ́ wa. wọ́n wá ń bi mí léèrè wọ́n ní ṣé kí n tẹ̀síwájú ni mo ní rárá mo fẹ́ rìwáìndì ni. tójú ò bá ti kán yìí ṣé ń gbọ́ mi àní gbà yín lásìkò lórí tí ò wúlò wọ́rọ́ bí kàbà ojú ń káwa gan jẹ̀yìn lọ kì í ṣe pé bóyá ètò pápáwó lọ́jọ́ èmi ló gba àwa lẹ́mìí bí ò ṣe pé ká jíṣẹ́ ọlọ́run ọba fún yín ló ṣe ń ká mi lára ńgbà tí gbohùngbohùn ò sọ̀rọ̀ ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rèé mo lá dúpẹ́ fọlọ́run pé báyé ṣe kí n tó dà tó àwa kan rántí pé ọba kan ló rán àwa ayé ó ní bó ṣe ní ká ṣe nílé ayé gbogbo ń tá a bá fẹ́ dáwọ́ lé ó ní bó ṣe ní ká gbé ẹsẹ̀ kóhùn ọlọ́run ọba ó bá lè lọ́wọ́ sí i ìyẹn la fi ronú irú ìjókòó yìí àìjẹ́ bẹ́ẹ̀ ṣé tá a fẹ́ bímọ ṣé nídìí pé ká máa tàwọn àfáàjọ àìmọye ló jẹ́ pé bájá ṣe ń bá abo ajá sùn tágùntàn ń bá abo àgùntàn sùn láì sípà ń yọ̀ǹda làwọn náà bímọ jùúlẹ̀ ọmọ náà ni àbọ̀mọkọ́ ni ṣùgbọ́n mo yàtọ̀ sọmọ o irú ọmọ táwa fẹ́ tẹ́lẹ̀ yìí gbà lọ́dọ̀ ọlọ́run ló yàtọ̀ láṣẹ rántí pé ó ṣe ká báyìí. ṣé pé lẹ́yìn kan lé tó ń wọ kíchìn tí ń gbóúnjẹ fún ni ṣéyẹn bàbàrà wọ́n pọ̀ lẹ́fẹ̀ títì ṣùgbọ́n ni pé wá tọrọ tèmí irú ẹ̀kọ́ lòun ń wá ó ń wá ìtọ́lọ́wọ̀n ọba ò lọ́wọ́ sí ó wá rántí pé mùsùlùmí làwọn tó ṣe òun kalẹ̀ mùsùlùmí lòun náà mùsùlùmí lọ́mọ tóun fẹ́ fẹ́ òun láti rìn bákan kó láà kọ́lọ́wọ́ ọba ṣe wá mùsùlùmí ìdàkejì mímọ ajẹ́ mùsùlùmí ọlọ́run bá kò má fi kọ́gun ọ̀rọ̀ fún wa. àwa ajẹ́ mùsùlùmí afẹ́so yìgì báwo ni wọ́n ṣe ní aṣọ. téèyàn bá jẹ́ tí máa lọ òde yìgì àbójẹ márèèjì ohun tá a rò ni pé láti ibi òde tá à ń lọ ó yẹ ká máa tibẹ̀ mọ bí wọ́n ṣe ń so yìgì nú ìsìláàmù. ṣùgbọ́n àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí gan ń gbà tá a káàkiri òde a rí i pẹ́ni tọ́lọ́hún ò bá kẹ́ kó balẹ̀ kéwú kọjá àbí kó fara mọ́ àwọn àbá tó bá jẹ́ ń tà ń rí níta tí wọ́n ń pè ní máré la fẹ́ fi mọ bí islam ṣe ẹ dákun tó rọlọ́ ìyá wa fẹ́ ń sáàbò oúnjẹ lẹ́ẹ̀kan tí mo ní kí wọ́n mú sùúrù ó fẹ́ gbòdì lọ pé àbá yìí ò mọ bí ó ṣe ń jó wa tó ni ariwo ìrẹsì òtí ìdẹ́bí kòkò tí ìdẹ́bí làwa náà ń sáfún pé ọ̀rọ̀ tá a fẹ́ fọ ọ̀rọ̀ oníyebíye ni wọ́n mọ pé àwọn àfáà kan tí wọ́n bá wà lójú agbo àwọn èèyàn ẹsẹ̀ ẹfẹ́ jókòó wọ́n ní sáwọn àfáà yẹn ti lọ torí fún wọn máa wo ìgbà tí wọ́n gbà wọn dìde wá fowó lẹ̀ àyẹ́bẹ̀ẹ́kọ́ ni ó tẹ̀jọ́ fowó lẹ̀ náà lẹ wá ná ń bí wàláhì kò sí ń tẹ́ ẹ fún wa tá a sọ pé kéré o bẹ́ẹ̀ sì mú kọ́kọ́rọ́ mọ́tò lé wa lọ́wọ́ àní sọ pé pọ̀ àá ṣàdúrà fún yín ṣùgbọ́n tá a fẹ́ bá yín sọ ó pàtàkì jù bẹ́ẹ̀ lọ torí ikọ̀ lọ́ọ̀ yá wa létí. báwo ni ọlọ́run bá ṣe ní kátó yìgì nínú islam mo mẹ́nu bàbá ṣe é ṣe nínú ìṣẹ̀dálẹ̀ wa gẹ́gẹ́ bí yorùbá mo ní kò sídìílé yorùbá kan láyé àtijọ́ tí ó fẹ́ sinmi lọ ilé ọkọ àbí tí ó fẹ́ lọ tọrọ ọmọ tí ó lọ tọrọ ìyàwó fọ́mọ ẹ̀ tí ò ní kọ́kọ́ lọ yewo pé ṣẹ́ra àwọn mu tí n bá parọ́ ẹja ní ojú gbogbo wa la mọ̀ pé à máa ṣe é ẹ̀sìn àtìlà tọ́lọ̀ wá ní kí muhammad sọlọ́láhùn àlẹ́yọ̀ sọlọ́ mo wa kí ló kàn ń a kì í torí ipá ń páyà pé ṣé yóò rí mú àbí ò ní rí mú ṣé lé ọ̀hún ó tutù yóò gbá àbí ò ní ká máa wá lọ báwọn arìnrìnde tí ò rí imú wọn ká ní kí wọ́n máa bá wa yẹ ìràwọ̀ wọn wò báwo lọ́la wọn ó ṣe ń mọ̀ lálẹ́yìn ọlọ́run ọba kò sí. islam ṣe léèwọ̀ fún wa pásítọ̀ lálọ́ bá ní o aláwọ̀ lálọ́ bá ní o àbá tóun ń lu fá tó ń pèrè láàfá fún wa tó ń tẹyan àbí tó mú tẹ́síù lórí lọ́wọ́ pé òun fi ń ba yín wo kí ni ó ṣẹlẹ̀ lọ́la báwo ni ilé ọkọ ó ṣe rí fọ́mọ yín báwo ni ìyàwó tó fẹ́ fẹ́ sọ́nà ó ṣe fún wọn tó wọ́n ní ká ló kù rọ́ òjíṣẹ́ lọ́sọ̀lọ́láhu alẹ́ òsẹ́lẹ̀ ó ní mẹ́n àtàkà hinan áwọ̀ àrùrà fẹ́n fọ́sà dákàhù bí máa yẹ fún fọ́kọ́dì káfàrà bí máa àtàbí àbúkọ́sìn ẹnikẹ́ni tó bá wá bá mí wò pé bá ń yẹ̀wò báwo ni ó ṣe rí tó sì gbọ́n tí ẹ̀mí wò ń sọ fún tí ń pa ń rọ́ fún un torí rọ́ ni kùránì já rí àṣírí ẹ̀ nínú súrọ́tì dín àwọn àjọ̀nú ọlọ́run ọba ní wọ́n fi ń tó òjíṣẹ́ ńlá létí wà á nàhú kánà rìjálóhùn mínàlì ẹ̀yìn. يعوذون برجال من الجن فزادوهم رهقا لواصل وصل وأنا كنا نستمع وأنا, وأنا كنا نسمع وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن وفمن يستمع الآن fẹ̀yẹ́jì lọ́hùn ṣàhádán rọ́kọ̀dà iṣẹ́ àwọn àjànú ni tẹ́lẹ̀ wípé àwọn a máa lọ tojúbọ kádàrá ẹ̀dá ìntọ́láwọn òfin hàn wọ́n wọ́n láwọn a máa lọ tojúbọ táwọn bá wá rí díẹ̀ nínú ohun tó jẹ́ kádàrá ẹrú yìí wọ́n wá fi ọ̀pọ̀ irọ́ wọn ó fi kan wọ́n máa wá gbélé àwọn èèyàn wọn àwọn tí wọ́n jọ ń ṣe àwọn tí wọ́n láwọn ń yẹ̀ wọ́n wò wọ́n máa gbélé wọn lọ́wọ́. láti máa rí kọ̀ọ̀kan tí ó máa jọ bí ipò jọ ọ́ ṣùgbọ́n ànábì sọ́lọ̀ láhùn àlẹ́sọ́nà ó ló kùrọ́ ni wọ́n kùránì náà sì jẹ́bi tí tó kùrọ́ ni wọ́n. nípa báyìí kì í fún mùsùlùmí láti gbàlérè yìí kí là á ṣe tá ọkọ àbá fẹ́ lọ ìyàwó fún wa ni pé náà fílà rákà méjì péré ó jọ̀sán ojóru náà fílà rákà méjì péré tá a bá pálámọ̀ àáwọ̀ abẹ ọlọ́run ọba eléyìí tá a fẹ́ dáwọ́lé yìí ìwọ lọ́hùn ìwọ ló mímọ̀ ń tó pamọ́ táwa ò ní ibi tó dáa sí ìwọ ọlọ́run ọba ló mọ̀ ọ́ tí ó bá dáa jẹ́ ó ṣeé ṣe kó o fi rọ̀ wá lọ́rùn bí ò bá ní rí bẹ́ẹ̀ èyí tó dáa jù lọ kó o fi rọ́pò fún wa kọ́kọ́ tó fẹ́ wáyàwó ṣe léyìí kíyàwó tó fẹ́ wọ́kọ̀ ó ṣe àwa òbí náà tá a fẹ́ dáwọ́ lé ní tá à ń sọ yìí àbí kì í tiẹ̀ wá sọ̀rọ̀ márè ọ̀rọ̀ míì ni tó jẹ́ pé a máa sábà rò pé káwọn kan bá wa yẹ̀ wò táwọn ò sì ní tòdodo fún wa torí pé kọ́sítọ́mà ni wọ́n kà yín fún tẹ́lẹ̀ wọn ò kà yín kẹ́ni táwọn fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba fún nínú tẹ́ ẹ má mọ̀ ń tẹ́ ń ṣe làwọn ti ń rí jẹ tẹ́ ẹ bá ń pàrabẹ̀ pé ẹ fẹ́ mọ kí ni ó ṣẹlẹ̀ láàárọ̀ ọ̀la wọ́n máa túrọ́pà fún ibé ìlúbọ́ ni níta nàbì ti kọ́ wa ni pé káyan náfìlà yìí ká wá bẹ ọlọ́wọ́n ọba pé bí ó bá dájọ́ ó ṣeé ṣe bí ò bá ní dáa tèmi ìrọ́pò nínú bá a ṣe wá ń ṣe é nínú ìgbàlódé ara àwọn ìṣe kan náà tó jẹ́ wípé nígbà táwọn àáfàá dá sí i wọ́n ní wọn a máa ṣe bẹ́ẹ̀ lóde ìsìn ṣùgbọ́n kò sí nínú àkọọ́lẹ̀ islam pé bẹ́ẹ̀ ní ká ti ṣe. wọ́n mẹ́nu bàálẹ̀ kan àwọn kan ní gbogbo márẹ́jì táwọn bá ṣe táwọn ò báyìí tí ìdè kọ́ọ̀pù tí wọ́n kó ṣẹkẹ́ṣẹkẹ̀ bọ ọkọ lọ́wọ́ àwọn ò tí ì gbà pé ni ẹni bá ṣe court marriage nínú wa kó gbálàyé tí mò ń ṣe yìí tó bá sì jẹ́rọ fẹ́ ẹja mi ń rọ́ ẹni bá ṣe court marriage wọn a máa fi òòkan bọ̀ wọ́n lọ́wọ́ òòkan pé eléyìí ti láya tiẹ̀ o tẹnikẹ́ni ó má dọ́dọ̀ ẹ̀ mọ́ àbíbẹ̀ ẹ̀kọ́ ni mùsùlùmí ọlọ́run ọba yọ̀ǹda fún un pé tó bá rí bùkátà pé òun fẹ́ fẹ́yàwó léyìí tóun ti fẹ́ tí ò ní kọjá ayé tóun ọlọ́run ọba yọ̀ǹda fọkùnrin mùsùlùmí tí í ṣe mẹ́rin kó fẹ́ wọn nífẹ̀ẹ́ halali kí wọ́n gbẹnu lẹ̀kùn wọlé yàtọ̀ sí ìsìn gba ojú wíńdò wọlé tí ń gbẹ̀yìnkùlé wọlé ṣùgbọ́n àwọn márèèjì tá à ń ṣe ní court tí wọ́n fi òrùka tí wọ́n pẹ̀lú òrùka márèèjì bọ ọkọ àtìyàwó lọ́wọ́ pé eléyìí ti lámì ẹ̀rìn sẹ́yìn àwọn àfáà ní eléyìí kì í ṣe tiwa o àwọn ọ̀dọ́ a máa wá dáhùn wọn aláwọn ní ìdí certificate torí táwọn bá fẹ́ lọ abroad ìyẹn ní solution a ní sẹ̀ríà court lẹ́kọ̀ọ́ ń bí tó jẹ́ pé táwọn àfáà bá ṣe márèèjì fún wa bó ṣe yẹ ká ṣe é tó bá jẹ́ certificate la need sẹ̀ríà kọ̀ fún àní one thousand and four flat ìkan wà ní abẹ̀sán housing estate níbí báyìí tó jẹ́ pé authentic certificate tó wà recognized officially a máa gbà ń bẹ̀ táwa bá so yìgì à fún wọn ní note lọ síbẹ̀ wọ́n á gba certificate tó wà recognized àìmọye èèyàn ló ti fi lọ fàbúrọ̀d ṣùgbọ́n fọ́nmọ mùsùlùmí ó wá kó ṣẹkẹṣẹkẹ bọ́rẹ̀ ẹ̀ lọ́wọ́ nítorí pé òun fẹ́ lọ fàbúrọ̀d eléyìí a fẹ́ pàkíyèsí sí i báwo wá ni sẹ̀rí ọlọ́run ọba ṣe ní ká ṣe nìka ètò nìka ibẹ̀ gan níbi tá à ń lọ a yà lọ síbi bá a ṣe é ṣe ń bi ìṣẹ̀dálẹ̀ tọ́lọ́run ọba kọ àwọn nǹkan kan bẹ̀ bá a ṣe é ṣe nínú ìṣe ìṣe ìgbàlódé tọ́lọ́run kọ àwọn nǹkan kan bẹ̀ ẹ jẹ́ ká wá gbọ́gbọ́ lọ́run ọba ṣe ní ká ṣe é bó ṣe fi rán òjíṣẹ́ ńlá sí wa. lákọ̀ọ́kọ́ náà àwọn nǹkan mẹ́rin kan ń bẹ tí ò bá pé síbi igi igi ọ̀hún òso ìkíní ń bẹ̀ tẹ́tàkùn fẹ́ gbọ́ mi dáadáa òun ni wípé a ní ìyọ̀ǹda bàbá ọmọbìnrin tó fẹ́ lọ́kọ bọ́lá ń ṣe ní káwọn bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá sọ wọn bàbá wa dé ọmọ fún wa ń kalẹ̀ lénìí àwọn ni wọ́n ń so yìgì èmi yìí kì í ṣèlú tí mo bá yín sọ̀rọ̀ àwọn àfáà tọlọ́hún tí wọ́n mọ̀ la ní kí wọ́n wá fi bá mi sọ̀rọ̀ bó sì ti jẹ́ pé ní eré la wọ́n kú ibi táwọn náà bá ti ń sọ̀rọ̀ bá a ṣe ń sọ yìí ẹni ọlọ́run bá ní kínú ẹ̀ ó yọ sí wọn torí ẹ̀ bá yá sí wọn kò ṣe é wọ̀ pé kó dìde kóun fẹ́ náwó mo sọ lẹ́ẹ̀kan mo ní bí mo ṣe ń wojú yín yìí ẹ múra pé ẹ fẹ́ náwó wá ìnáwó ayọ̀lẹ́ máa ná o ibi tẹ́ ẹ tí mo sì ní í dí abẹ́ ọlọ́run ọba ẹ ní fẹ́ kú náwó ẹ̀yin tẹ́ ẹ fẹ́ náwó ẹ ná ṣùgbọ́n ẹ má ná ná tí ó yẹ pẹ̀lú àwọn ẹrú ọlọ́run kan wájú ṣe ọlọ́run fún yín kí ni mo gbà lérò pẹ̀lú ẹ̀ gbogbo ń tẹ́ dálé ẹ fẹ́ fi kí àwọn àbá ẹ fún wọn nìkan tàpọ́nlé ni torí pé àwa ń bẹ ọlọ́run ọlọ́run má ṣe wá láàfà tí ó fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn máa bèrè pé sáwọn àfà yẹn ti lọ àwọn àfà náà ò pèpè sí ní tọ́lọ́run ọba ní kí wọ́n pèpè sí nípò ẹni ọ̀wọ̀ adipẹ́tẹ́ ẹ bá ń bọ̀ lágbo nìka ẹ ṣe owó ọwọ́ ifi wẹ́wẹ́ ni àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ẹlòmíì ò ṣe fifty fifty naira pé nígbà wọn ò bá ti pè é jáde lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n yóò fún wọn àwa náà sì máa rí táwọn afá bá pè é jáde bẹ́ ẹ bá ti ń tó wù yín lé wọn lọ́wọ́ alẹ́lẹ́yìí kéré àwọn ògbà àwa wá bẹ ọlọ́run ọba ẹni ọ̀wọ̀ làwọn afá iṣẹ́ ọlọ́run ni wọ́n ń jẹ́ àpọ́nlé ni kẹ́ ẹ fi fún wọn ní nǹkan ẹ fẹ́ fún wọn ẹni múra pé òun fẹ́ náwó wá wọ̀láì àtọ́pá ti yóò kọjá ká gbowó lọ́wọ́ yín ṣùgbọ́n àní lọ yí lọ́wọ́ gbà àní sọ pé iye kan kéré jù iye kan pọ̀ jù àwọn ẹni ọlọ́run tí wọ́n jókòó sórí tóògùn púpọ̀ jẹ́fẹ́ fún wọn ẹ fún wọn fí sẹ̀bílì láì tó bá tinú yín wá ṣùgbọ́n tẹ̀ ọ̀bá tẹ̀ wá láníyàn bẹ́ẹ̀ kò gédé pé ẹ yá wa létí láti gbọ́rọ̀ ọlọ́run kẹ́ ẹ sì jẹ́ ẹlẹ́rìí tí yọ̀ǹda ká fẹ́ bá abdulhamid sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá wa lónìí wàláhì ó ti tó wa kọjá ohunkóhun fẹ́nikẹ́ni fẹ́ fún wa. mo wá ní àkọ́kọ́ nínú májẹ̀mú tí ìdí fi ń so òun ni pé kí bàbá àyàwó ó lóun yọ̀ǹda ọmọ ọkọ tó wá tọrọ ẹ̀. à ń bọ̀ wá bí bàbá wa léèrè wípé ẹrú ọlọ́run abdulhamid tó gba mọ́ ẹ̀gbẹ́ ọmọbìnrin wọn yìí ṣé ti wá rí wọn tẹ́lẹ̀ rí ó sì dá mi lójú bí kì í bá sọ pé ti wá rí wọn tẹ́nu ti kò pé ká dájọ́ kó jẹ́ ọjọ́ èmi ọkàn tiẹ̀ náà balẹ̀ kó máa jẹ fìlàwọlé bó ṣe jẹ fìlàwọlé ẹ̀kan yẹn ṣùgbọ́n ìyọ̀ǹda yìí a fẹ́ gbọ́ lẹ́nu wọn wọ́n dà níyàn ẹ̀ tẹ́lẹ̀ ni a fẹ́ gbọ́ lẹ́nu wọn lénìí mo sì ní èsì pé lágbára ọlọ́run àníyàn yìí bàbá náà bá débi ìtì máa mú ni yí àníyàn padà ọlọ́run àmúba wọn lẹ́nu yìí bí wọ́n ṣe dàníyàn fáwọn fẹ́ ṣe ọlọ́run má ṣàbá fún wọn ṣe ṣe rí májẹ̀mú kínní òun náà ní ká gbọ́ ìyọ̀ǹda bàbá wa ìkejì ń bẹ̀ òun ni pé ọmọ wọn tá a fẹ́ fi lọ́kọ òjíṣẹ́ lọ́sọ̀lọ́láhùn àlẹ́ ọ̀sẹ́lẹ̀mù ó ní látún kẹ́hìn ayim hàtà tó sàmẹ́l wọ́lá tó ń kẹ́hìn bíkúrú hàtà tó sàmẹ́l àṣeléwọ̀ ẹ gbọ́dọ̀ fi adélébọ̀ lọ́kọ̀ tipá láláì jẹ́ pé ẹ gbọ́ kó fẹnu ẹ̀ sọ fún yín ró hà pé ẹ ti lé lọ́kọ̀ fún lágbájá tó bá wá jẹ́ ní tí ò lọ́kọ̀ kan rí ẹ má fi lọ́kọ̀ láláì gbàyọ̀ǹda ẹ̀ wọ́n bi ànábì léèrè wọ́n nígbà tó ní ká gbà yọ̀ǹda kí lá máa fi mọ̀ yọ̀ǹda wọn. ó ní tó bá jẹ́ni tí ò lọ́kọ̀ kan rí ẹni tẹ́ ẹ bá lẹ yọ̀ǹda ẹ̀ fún yóò dákẹ́ dídákẹ́ yóò máa jẹ́ oyè yín pé ó yọnu sí ni. eléyìí ló máa jẹ́ májẹ̀mú kejì á bi àbúrò wa náà léèrè bí lágbára ọlọ́run wípé báwo ni tí bàbá sọ ṣó yọnu sí ṣé ò yọnu sí i àti pé tó tẹ̀ ní ìdìpá bí tí bàbá bá ti láwọn yọ̀ǹda tóun sì dákẹ́ ó ti ń túmọ̀ sí pé kí ni o ó lọ́wọ́ sí tí bàbá wa sọ nìyẹn kọ́lọ́n má ṣàjẹ́kọ̀ náà lọ́wọ́ sí i. ẹ̀rí kẹta òun ni sàdáàkì tá a bá bí ọ̀pọ̀ nínú wọn bí léèrè pé kí ló ń jẹ́ sàdáàkì wọ́n tẹ̀ máa ṣe mọ̀ pé àwọn ò rí kí wọ́n kó ẹrù sàdáàkì wọlé bóyá owó kan tá a dé mọ́nú àwo àgé àlùwàlá ìtẹ́ ẹ̀kírun tẹ́ ẹ máa sábà pè lẹ́rù yìí ta wọnú sẹ̀rí ọlọ́run àràkọọ́lẹ̀ fún tá àṣọrakọọ́lẹ̀ fún pé dandandan there must be exchange of ring rárá gbogbo ntẹ́nìkan fẹ́ fún ìyàwó lẹ́bùn ọlọ́run ọba òṣèlú èèwọ̀ ṣùgbọ́n tá a bá ti wá so nǹkan kan máwọn ẹ̀bùn yìí tọ́lọ́run ọba fún rẹ̀ ò pè wọ́n ní bí wọ́n ṣe ń jẹ́ fún wa táwa wá ń pè wọ́n bẹ́ẹ̀ a ti ń fi àfikún a ti ń fi ń gbọmọ ẹ̀sìn ọlọ́run kò sáàgé kan tá à ń pè lágé ìgì kò sẹ́ni kan tá à ń pè lẹ́ni ìgì bẹ́ẹ̀ ni òṣó òka kan tá à ń pè lóòka ìgì tọkọ èmi yìí bá fúyàwó ẹ̀ lóòka bí ìgbà tó ra bàtà tó ra ìgboro tó ra aṣọ ti lọ́rùn ni kì ṣe ti marriage tí ó máa jẹ́ identity pé gbogbo ọmọbìnrin tọmọkùnrin yìí bá tún dẹnu kọ́ńjọ́ iwájú kó sọ pé nógo èrè àní rárá ṣùgbọ́n ìsìláàmù kì wá ń lọ àní ká fẹ́ kejì láì tó fẹ́ ìtafẹ́ yan lélẹ́ yìí ṣùgbọ́n ká fẹ́ níbọ́lọ̀ ń ṣe ní ká fẹ́ ó sùn ọdún ká máa kálè lọ torí pé mí máa yàn àlè ìbínú ọlọ́run ló wà ń di ẹ̀ ọmọkọ́mọ sì ni ó máa bí fún wa tá a bá wá là á ó yí ẹ̀yin ọkùnrin pé ọlọ́run fà yí ẹgbà yín tẹ́ ẹ bá rìn bó ṣe ní ẹrìn yín ihun tó pè ní ìwọ̀ lẹ́ẹ̀ máa fi rọ́pò ètò ṣe náà halal fún yín nípa báyìí tẹ́ máa gbọ́ mi dáadáa lẹ́yìn ìyọ̀ǹda bàbá wa ìyọ̀ǹda àbúrò mi a fẹ́ mọ kí ni sàdáàkì kí ni tí ọkọ ìyàwó gbà lérò fóun fẹ́ fún ìyàwó òun ìrújú díẹ̀ tí a máa wá ń di eléyìí náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọ́n ti ní nǹkan tí wọ́n máa ń sábà gbà gẹ́gẹ́ bí ẹrù ẹrù marriage a máa sábà fi list ránṣẹ́ ni lóòótọ́ lóòótọ́ àwọn tá a máa ń gbà ní ọ́fíìsì yìí kò ju nǹkan bíi ṣúgà ìgò oyin àádùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tẹ́nu ń jẹ ni tí ó ṣe wọ̀ láti fi bẹnu àfi tó bá wá jẹ́ pé a fo ìgbàgbọ́ kan máwọn nǹkan ọ̀hún tó bá ẹ̀sìn ọlọ́run ọba wí bí ìgbàgbọ́ wo àwọn kan a máa fẹ́ fi àádùn ṣe àdúrà fún wọn nígbàgbọ́ yìí pé àdúrà táwọn bá fi àádùn ṣe yóò gbàjú yìí táwọn òfàádò ṣe lọ eléyìí àdọ́gbọ́sẹ̀bọ ni òkìyí lọ ẹnu àwọn àfáà mú fàdúrà ṣíṣe àfáà kì í tọ́kọ lákòókò ṣàdúrà kì í jẹ àádùn kó tó ṣàdúrà gbogbo ní tí ń bá ń jẹ́rù yìgì tó bá jẹ́ ń tẹ́nu oúnjẹ tá a bá ti so ìgbàgbọ́ kí gbàgbọ́ mọ́ ladas kò séwu nú ẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ó wu ọkọ ìyàwó láti kó wa ni ṣùgbọ́n nǹkan tó ń bẹ tó wà ń di ẹrù yìgì tá fẹ́ pàkíyèsí sí ẹrù yìgì ẹrù yìgì ṣọ́lọ́n ló lábọ̀ wá lọ́rùn bí àbí ìṣe àwùjọ wa ìṣẹ̀dálẹ̀ wa ni tó bá jẹ́ pé ọlọ́run lábọ̀ wá lọ́rùn ọ̀ràn ayàn ni tọ́lọ́run ò bá lábọ̀ wá lọ́rùn a jẹ́ pé kí ohun tọ́lọ́run bá ní ó wù wá láàrin wa síra wa tá a jọ fẹ́ tí ò bá ti pẹ̀sìn ọlọ́run ọba lára kò sí láì sí ṣùgbọ́n nínú líìsì tá a máa ránṣẹ́ àwa ṣàkíyèsí pé ìdílé mi a máa takú wọn á láwọn ò lè ṣe káwọn má gba nǹkan báyìí tó bá sì jẹ́ item kan péré ajẹ́pọ̀pọ̀ ìyàwó òsì rẹ̀ ni láti mọ́mọ́ àwọn nìyẹn eléyìí la fẹ́ pàkíyèsí sí òjíṣẹ́ lásánlọ́láhu àlùsẹ́lẹ̀m ó ní tẹ̀hẹ́dú tàṣáàbù ẹ máa fúnra yín lẹ́bùn yóò máa fa ẹ̀mí yín mọ́ra ìdílé ọkọ àti ìyàwó ká máa exchange ẹ̀bùn kò ní láìsí à ń bọ̀ nílé àná ayà síbi kan ara fruit ara drink gbogbo eléyìí dáadáa la ti ń hàn wọ́n táwọn náà fi ìfẹ́ tó jọ orú ẹ̀ tó fi pàdé wa ṣùgbọ́n tó bá ti ń jẹ mọ́rọ̀ list táwọn àná ó fa kókó bí nǹkan kan báyìí bá dé nínú ẹ̀ àlè rọmọ fẹ́ ó yẹ káwọn afáàmà tó agbákejì pé eléyìí ààyè ọ̀tọ̀ sàdáàkì ààyè ọ̀tọ̀ kí wá ní sàdáàkì sàdáàkì òun náà ni ohunkóhun tọkọ tó fẹ́ fẹ́ ọmọ wa tó bá lóun ṣetán láti fún ọmọ wa nípa pé òun fẹ́ fi gbàyọ̀ǹda bàbá láti fi ṣara nǹkan owó wa lódiwọ̀n pé iye kan ló kéré jù iye kan ló pọ̀ jù àjọsọ òun àtọkọ ẹ̀ ni sẹ́ńtọ́ mi dáadáa bàbá kọ́ ló ní ìyá kọ́ ló ní ṣe rí dáadáa táwọn òbí tí wọ́n rí ọmọ ṣe fún wa wọ̀láhùn kò sí nǹkan kan tá fẹ́ fún wa tó le tán lẹ́yìn ìfàbẹ ọlọ́run ọba fún wọn ká máa wá sì wá rí báwọn lò fún wọn táìmù tọ́lọ́run bá láwọn náà lò lórí ilẹ̀ kan tó jáde láyé kódà tí wọ́n bá tún lọ tán àwọn ẹbí tó ṣẹ́kù afẹ́ ká mọ̀ wọ́n nímọ̀ àná kápọ́nlé kọ́ torí ń ta amúlọ́dọ̀ wọn owó ò lè rà á owó òrobìnrin rí ṣùgbọ́n kẹ́nìkan máa wá rèé pé rárá ibi sàdáàkì àtẹrù ilé àná yẹn la ti fẹ́ gba dáadáa táwa náà ṣe lórí ọmọ wa a fẹ́ gbà lọ́wọ́ ọkọ ẹ̀ á eh, bí ìgbà téèyàn ń tàbùkù ara ẹni ni ọmọ ló ní kó jẹ́ àjọpọ̀ láàrin wọn àti ọkọ ẹ̀ ibi tọ́lọ́wọ́n bá wa fi rọ̀ wá lọ́rùn dé kò sọ kan ló pọ̀ jù ni ò sọ péye kan ló kéré jù kódà ó fi rọ̀ wá lọ́rùn débi pé tó fẹ́ wa tó bá jẹ́ ire ṣùgbọ́n tọ́lọ́wọ̀n ò ní kó ní chéńjì lọ́wọ́ láti lè san nǹkan tó fẹ́ san ní sàdáàkì ó lè fẹ́ ọmọ wa láwìn kò sí bàbàrà ń bẹ̀. eléyìí sun wọn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ju pé kí wọ́n wá kánjú nítorí àìsí èlé ipa létí tó yìí kí wọ́n kánjú kọjá bọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ kí wọ́n kan kí wọ́n máa wá kalora wọn kí wọ́n máa gbọ́ máa lè jọ nípa kọ́lọ́wọ́n ọba ṣe ìrọ̀rùn yìí ó wá kì wá ń lọ ó ní wọ̀lá sàkàràbù zina ẹ má kú lóṣù náà torí pé kí ni èèwọ̀ ni gbogbo nǹkan ẹ̀bí ní súnmọ́ ṣìnà ọlọ́run ọba ti ṣe ń rọrùn fún yín àtà àgbàdà yìí ẹni tí ò tí ì ní kó lè ṣèlérí ẹ̀ fún ọmọbìnrin. èyí tó wájá májẹ̀mú kẹrin òun náà ni pé a fẹ́ witnesses àwa tá a sọ fojú wa ló ṣe tí wọ́n fi so yìí lágbájá kó fámọ̀dò witnesses méjì péré òṣìṣẹ́ ńlá sọ ó ní láníkàáhà ńlá òdòwọ̀dé yìí wọ̀ṣáhìbẹ̀ àdùn ó ní yìgì òtó yìgì kan òtó tá a bá rí yọ̀ǹda wọ̀ ní ọmọbìnrin ìyẹn aláṣẹ tó jẹ́ bàbá ẹ̀ ká sì rí ẹlẹ́rìí méjì ọlọ́run wá ṣe àwọn àtàwọn abílẹ̀rì àjù méjì lọ abẹ ọlọ́run ọba àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà sílẹ̀ yìí wọ́n ti péjú síbí ṣùgbọ́n èròjà ọbẹ̀ a máa péjú tọ́bẹ̀ òsì ní sílẹ̀ àbẹ́bẹ̀ ẹ̀kọ́ àwọn tí ó jẹ́ kọ́bẹ̀ ó di ọbẹ̀ náà ni pé bá a ṣe mix àwọn èròjà yìí gbólóhùn kan péré láàfẹ́ gbà lẹ́nu bàbá wa mi rò pé microphone yìí pé méjì ẹyọ kan náà ni ó dà kmc bá mi súnmọ́ bàbá. rárá ẹkùn súnmọ́ wọn fúra nǹkan tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé tá a ṣe yìí bàbá wa àwọn aláṣẹ ló ní ọmọbìnrin yìí àwọn ló ń so yìgì àwa àfáà kan wàá rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọba ni tí wọ́n bá ní òfin lónìí mọ́kòtò náà nìyẹn tí kálukú lọ mú sùúrù ni ṣùgbọ́n àti bẹ́ẹ̀ náà fún ọ ṣáájú àìní so mẹ́ẹ̀ ọlọ́mọdé àárí tó bá wá so ọlọ́mọdé ojú so gbólóhùn tá a fẹ́ gbọ́ lẹ́nu wọn tí mo fi ní kẹ́ǹtì súnmọ́ wọn náà ni pé ṣé bí wọ́n ṣe rò ó mọ́jú èyí ṣé bẹ́ẹ̀ náà ló ṣì wà torí pé ànábì kì wá ń lọ kan bàbá ẹdáfẹ fún ilé síbí o ó ní kẹ́nikẹ́ni bá tọ̀ yín wá tó lóun fẹ́ fẹ́mọ yín ó ní ẹsẹ̀ wádìí nǹkan méjì ń pa ẹ̀. ìdá àtàkùn máa ń tẹ̀rù dáwọ̀dà bí iná òwò àkọlọ̀ kọ́kú fẹ́fẹ́ wùdò ẹsẹ̀ wádìí ẹ̀sìn ẹ̀ sẹ́ni tó páyọ̀ ọlọ́run ọba ni sẹ́ni tó mọ ọlọ́run ni ṣé kírun kírun ni mùsùlùmí kì í fọmọ fún yàn kó wá ní tó báyá yóò máa kírun rárá ó ní ẹ wò ó ṣé ń ṣẹ̀sìn wọ̀kúlùkọ́hù ẹ wò wá ẹ̀ ẹ ṣèwádìí ń fa àwa ẹ̀. tí méjèèjì bá wà lára èèyàn ọmọlúwàbí ni kò sẹ́ni tó fẹ́ fọmọ lọ́kọ fún yàjẹ́ a máa wò wá sẹ́ni tó fẹ́ fọmọ wa kó jẹ́ ikú ni tí ó máa fi bọ́ tí ó fi daṣọ sí lára tí ó fi fi ilé tó tọ́ tó buyì fún ni tí ó fi dáàbò bò ó ṣùgbọ́n gbogbo eléyìí ó ṣe jẹ́ dáadáa tó tọkọ tó ń fọmọ wọn ò bá jẹ́ lẹ́sìn tí ó sì níwà wọ̀láì tá a bá ní òòrọ̀ kọ́kọ́ ó jẹ́ graduation kì í ṣe graduation kì í ṣàtọ́jú. nípa báyìí bàbá àwọn ìwádìí tí wọ́n ní kẹ́ ẹ ṣe nípa abdulhamid ọmọ bàbá wa mansour òun ni mo fi ran yín létí yìí torí pé láàrin ìṣẹ́jú kan sí mi tá a bá ti dọ́gbó lóhùn yìí lẹ́nu wípé ẹ yọ̀ǹda àbúrò mi fọ̀dílà fún àṣẹ tọ́lọ́wọ́n fi lé yín lọ́wọ́ ń jẹ́ pé ẹ ti bí ẹ ti transfer ẹ officially sí abdulhamid lọ́wọ́ nìyẹn bàbá ẹ bá kò torí ọlọ́run ó dá mi lójú pé bẹ́ẹ̀ bá ṣèwádìí bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ní bá ọjọ́ èyí bó tẹ̀ jẹ́ pé ẹ̀dá ò lè bẹ̀dá tán ìgbàsọ́lọ́ ọba ní kẹ́ ẹ mọ̀ ọ́ ó fi yín lọ́kàn balẹ̀ pé ó jọ ẹni eré lẹ́ṣẹ̀ ní kó máa bọ̀ ń bí kó wá bí ọlọ́run ọba fún yín ibi tẹ́ ẹ rò kó dáadé ọlọ́run àjọ dàbí bẹ́ẹ̀ lọ gbogbo dáadáa tẹ́ ẹ rò kó wà lára tẹ́sí ní kó máa bọ̀ kó wá tọrọ fọ̀dílà lójú agbo ẹ̀yin ní òkun ọlọ́run já bára rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. dáadáa tóun náà wá rò tóun ó bálára fọ̀dílà tí ò fi ìyàwó lẹ́sẹ̀ títì abẹ ọlọ́run ọba ọlọ́run jẹ́ kóun náà bálára fọ̀dílà o. bàbá wa lórúkọ àwọn ẹbí abdulhamid ọmọ mansour mò ń tọrọ pé bọ́lá wọn bá ṣe yọ̀ǹda ìyá fọ̀dílà fún yín láì gbowó láì gbòdì kẹ́ ẹ bá wa yọ̀ǹda fadila fún abdulhamid ọmọ mansour gẹ́gẹ́ bí aya bàbá ẹ dákun tẹ́ ẹ bá ti tọ́ àpá àtúndúró wájú yóò àfi tómi létí tẹ́ ẹ bá sọ. bàbá ní àwọn ti ṣèwádìí wọn lọmọ rẹ ní abdulhamid ọmọ mansour sẹyìn náà jẹrìí sí bẹẹ kílẹ̀ bá tẹ̀ fún fẹ́ bọ́mọ yín ni ṣùgbọ́n mo mọ̀ bí kì í bá sọmọ rẹ̀ nígbà débi èèyàn a máa bímọ ń gbà mí o tó bá lóun fẹ́ ṣe nǹkan á ní kó lọ́ máa dá ṣe má dojú sí wa ẹ mọ eléyìí pé kò ní rí bẹ́ẹ̀ mo bí ọlọ́run ọba bẹ́ẹ̀ ìṣòro pé á rí ní dáadáa ọlọ́run dákùn bẹ́ẹ̀ náà ló jẹ́ orí mo wá bẹ ọlọ́run ọba ìyá ń ṣe yìí àti ń tọrọ kọ́lọ́run bá ní dákì ni bàbá níwádìí táwọn ṣe ń pa abdulhamid ó fà wọn lọ́kàn balẹ̀ àwọn wá yọ̀ǹda fọ̀dílà fún gẹ́gẹ́ bí aya ìta ń pè ní yìgì òun náà lẹ fi ti yígbọ́ yẹn kò sí nǹkan míì tí ń jẹ́ yìgì gbogbo ìyókù à ń yọ̀ kiri ẹni lọ́rùn ni torí pé alukur'an ní fáńkì ṣòro wọn náà ìdílé ahàlìhìn ìyọ̀ǹda àwọn tó ní wọn ni kẹ́ ẹ fi fẹ́ wọn. mùsùlùmí kì í dédé kí obìnrin mọ́lẹ̀ pé bó bá lóyún àáyọ̀jú sáwọn èèyàn ẹ̀ rárá iṣẹ́ àwọn tẹ́sí òye ni wọ̀láì. èyí tá a ti ṣe sẹ́yìn ńgbà fojú dúdú abẹ́lẹ́ nǹkan ọmọṣáṣà mójúkú rẹ̀ fún wa. níṣẹ́ tọ́lọ̀ wọn ní kẹ́sì òye wa yìí ẹ ti àwọn ọmọ yín lọ àtọkùnrin àtobìnrin wọn pé ìtọ́lọ̀ ní ká mú wa tí ìgbín fi so kìí ṣe nǹkan kan tó rà pàtà tó bàbàrà tó jù bẹ́ẹ̀ lọ kágbàyọ̀ǹda lásán náà ni bàbá yìí ó ṣe wá gbà á níwájú àwọn bàbá lẹ́nu pẹ̀lú gbólóhùn pé àwọn yọ̀ǹda yìí pẹ̀lú ògbó ọlọ́run ọba fadila ti di ìyàwó fún abdulhamid ọmọ mansour abdul ọlọ́run ọba kọ́lọ́hún máṣá ìta lọ́wọ́ ti fún wọn kọ́lọ́hún jẹ́ kókó ìgbóore gbogbo dáadáa téèyàn máa fi wọlé ìwáláyé ọlọ́run dákun bá wa di sínú ẹ̀ èèyàn a máa wọ́ mọ ọmọ alálùbáríkà ni ó ṣe fún wọn ọlọ́run wọ ọlá pé mo wò láwọn gbójú ọlọ́run ọba lọ àwọn míì alódìgbà tó bá lóyún tó bá bímọ káwọn tó so ìdì àwa wá ń bi wọn tó bá lóyún tó bímọ kẹ tó gbà yọ̀ǹda sẹ́yìn lẹ lọ́wọ́ ògún ẹ̀yìn lẹ rèé àbẹ́yìn lẹ lè rèé tí òfin ní fún mọ́ yín lọ́wọ́ bí tẹ́ ẹ bá gbà pé àṣẹ ọlọ́run ọba ló lè ní ó dúró àṣẹ ọlọ́run ló lè ní ó yanjú àṣẹ ọlọ́run náà ni pé ẹ má fọwọ́ kan obìnrin kan fẹ́ẹ̀sì gbà yọ̀ǹda àwọn òbí ẹ̀ ìyọ̀ǹda yìí ni mọ̀túrù wá béèrè tọ́lọ́wọ́ bá ní kí wọ́n fi lé lọ́wọ́ yìí ọlọ́run dákun jó bí dáadáa fún un má dùn bí mi yóò fẹ́. àbúrò mi fàbílà mo rò pé òun gbọ́ mi dáadáa bóyá ẹjọ́ tó ń rò kò jẹ́ kó mọ nǹkan táwọn dájú sọ lẹ́ẹ̀kan. ó gbọ́ ó dá ẹ lójú masha allah fàbílà lóun gbọ́ dáadáa ó ti ẹ̀ ṣe é ṣe kọ́jọ́ pé òun gan lójúwe mansour um, abdulhamid fáwọn ọ̀dádì bàbá òun mọ́tẹ́lẹ̀ rí òun ló sọ pé òun pàdé ọmọkùnrin kan tó ń ṣẹ́jú sí òun ẹ máa bọ̀ ṣé ti yé ṣùgbọ́n a rí i lánàá wù wá ilé nílé mọ́kálá ti change mind àwa dúpẹ́ tọ́lọ́hùn ní kórí bẹ́ẹ̀ fọ̀dílà ni bó ṣe wò òun lánàá tóun fi ní pápádé ń bí bẹ́ẹ̀ náà ló ṣì rí òun sì gbọ́ngbà fi jáde láwọn yọ̀ǹda òun náà yọnu fẹ́ni tí wọ́n fi bóun kọ́lọ̀ ń bá wa yọnu sí i gbogbo wa yìí pátápátá àjẹ witnesses àjẹ ẹlẹ́rìí tó ń jẹ́rìí sí pé ṣe ju wa ló ṣe o tí wọ́n fi yọ̀ǹda àwọn méjèèjì fúnra wọn. mo wá bí ọlọ́run ọba dáadáa dáadáa ni kọ́lọ́hún yá máa gbọ́ nípa ìbíta ètò yìí ìdàkejì tí máa ba nínú jẹ́ ọlọ́mọdé àgbọ̀npa wọn gbogbo ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà káwa náà ń lé e bọ̀ ọlọ́run dákun jẹ́ kí tiwọn náà gúnlẹ̀ tóbi tí a yọ̀ káwọn náà rí ìgbìyànjú so èyí tó jọkùnrin nínú wọn kọra yàrá ìfẹ́ kọlọ̀ǹba àdúró sí wọn. tá a bá wá ṣerú ètò yìí tán nínú islam kí ni máa kù ṣẹ́rẹ́lẹ̀ ìta ṣe yìí òun là ń pè ní akdun nikah akdun nikah ìtọ́rọ ìyọ̀ǹda fún ọkùnrin láti sáyà òun là ń pè ní akdun nikah ojúṣe lọ́sọ̀lọ́mọ́ àwọn àlejò pẹ́lẹ́m tí wọ́n bá fún lọ́mọ bíi eléyìí ohun tí máa ṣe ni pé a máa wọlé tọ ìyàwó tó bá ṣe ẹ̀fẹ́ wọ́n á sun ohun ìfẹ́ wọ́n á consummate marriage yẹn lédè òyìnbó lẹ́yìn confirmation tó bá wá di jọ́ kẹta ànábì àwa pe àwọn èèyàn jọ pé ẹ wá bá mi jẹun ayọ̀ ọkọ ìyàwó ni ó pe àwọn èèyàn jọ pé ẹ wá bá mi jẹun ayọ̀ ṣùgbọ́n lẹ̀ wá ń bí ohun tá a bá lọ́wọ́ ẹ̀yìn fẹ́ ṣẹ̀wá kalẹ̀ ni pé àti akutun nìka àti wẹ̀límẹ́tún nìka ọjọ́ kan náà lẹ́ẹ̀ máa sábà ṣe àkọ́kọ́lé yìí bá wí o bó ti ẹ̀jẹ̀ pé káfí ṣe wájọ òjíṣẹ́ ńlá òun ló dáa jù ló fún wọn jù ni ó fi máa ní ládájú làlùbáríkò fi máa pọ̀jù ń bẹ̀ ṣùgbọ́n èèyàn ọmọ kó tó lù náà ni àǹfààní pa ara aláàyè láti bá yín sọ̀rọ̀ òun náà ni pé à ń júwe bó ṣe yẹ kó rí kó má jẹ́ pé à rìn síbòmíì àmọ́ àwọn agbólójú abẹ́ pé kò tẹ́rìmọ́nì márùn ìtawá ṣe yìí wọ́n ti yọ̀ǹda wọn fúnra wọn ń jẹta yóò máa wá ṣàjòjì pé ah ṣé wọn a máa yọ̀ǹda ìyàwó tí wọ́n tún pèrò ńjọ́ kẹta ni ìpìlẹ̀ bó ṣe yẹ kó rí gan-an lẹ́gbọ́n yẹn ọkọ ìyàwó ló sì ní ìnáwó wọ̀ ní mẹ́tòmẹ́ka ṣùgbọ́n pa pé ibi tọ́lọ́run ní kí mọ̀ ọ́ mọ lọ́dọ̀ wa ń bí náà là ń lò ó mọ́ à ń pa méjèèjì pọ̀ ni awájú ọlọ́run ọba ọlọ́run mọ́tàbá tẹ́wọ́ gbà bá a ṣe ń ṣe yìí nǹkan ayọ̀ ní o gẹ́gẹ́ bí tí mo sọ à á sì máa fẹ́ yọ̀ ń bẹ̀ ni mo ṣe ń sọ lẹ́ẹ̀kan mo ní bẹ́ẹ̀ ń ṣe múra pé ẹ fẹ́ náwó wá àdí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n wò ní fẹ́ fàsìkò yín ṣòfò àní fẹ́ pé bàbá wa dìde pé wá fowó lẹ̀ káwá ní bàbá hundred naira yìí kéré jù two thousand kéré kékeré kan jù in tó bá tinú wọn wá gbogbo àfa àtàn rí ń kalẹ̀ tí wọ́n fẹ́ kẹ́ kí wọ́n kẹ́ wọn ẹ̀yin náà fẹ́ láǹfààní láti dá sí gbogbo àfáà tẹ bá fẹ́ kẹ́ ẹ̀kẹ́ wọn láláìjẹ́ pà ń gbé yídìdì yídìdì kárí mi mo bí ọlọ́wọ́n ọba tọrọ lẹ náà ní fífì ni ọlọ́mọṣàgbá ní ìbàdàn fún yín jẹ́ kẹ́ ẹ bá níbi ọba èyí tá a yìí ọlọ́wọ́n kò má jà mọ́ tútú ẹ̀ ètè tí takora tí ó fi di láti àárọ̀ wọn di ọjọ́ alẹ́ wọn ọmọ alálùbáríkà kọ́lọ́n wá fi dì nkí wọn. ẹrúsìn ọlọ́run láàrin ìṣẹ́jú márùn-ún. jazakumullah khairan. náà mi ò gbàgbé bẹ́ẹ̀ kan tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹrú ọlọ́run kan rán wa létí wọ́n láàmú tí ìkékùrá ni wọ́n láyà àgbàgbé sẹ́rí alukur'an kíra ọlọ́run ọba ni wọ́n fẹ́ ká ké e, kó wọ̀ wá létí ká lò ó lẹ́yìn tá a bá gbàgbọ́ yẹ ọlọ́run ọba ni kìtàbùn anzalnahu ilayk liyadabbaru ayatihi wa liyatadhakkara ulul albab kíra kan ká sọ kalẹ̀ fún wa muhammad kí wọ́n lè ronú lórí ìtumẹ̀ kí wọ́n rò kí wọ́n dà tí wọ́n wá fi ṣiṣẹ́ ṣe tí fi ṣèrántí ọlọ́run ọba. àwọn sọ́lá sọ́lá alẹ́ sọ́lá ẹni ọba fi kùránì yìí rántí wa tí ń bá organize marriage kì í fi kùránì entertain àwọn èèyàn. òdodo mo sọ fún yìí gbogbo àkọsílẹ̀ bó ṣe ṣe marriage tó ti yé lọ́wọ́ àmọ̀ síra kì í fi entertain a máa ké fáwọn èèyàn létí kí wọ́n gbọ́ kí wọ́n understand àwọn òwò á sọ wípé fáàdà kékùrá níbi ìjòkó márẹ́ẹ̀tì kan ètò ọ̀wọ́ òtí tò torí pé òjíṣẹ́ ńlá kò mú níṣe tí tá a bá ti jókòó márẹ́ẹ̀tì akọ́kọ́ kékùrá ni ó ti ẹ̀jẹ̀ pé quran ohun tá a fẹ́ ká máa gbọ́ lágbọ́ tó gbọ́ mi tó ti yé bẹ́ẹ̀ náà ni wọ́n rán mi létí wọ́n ní mo sọ̀rọ̀ padà yìí mi ò tí ì béèrè pé èlé ni jọba kúmọ̀lá ọ̀kẹ́rẹ̀ ká tiẹ̀ wàhálà àrùn tá a fi dìde ń bìbà yìí lẹ́nu kò ní í ba ń ká a ṣe ní márèèjì jẹ́ nípa wípé sàdáàkì àárín ọkọ àtìyàwó ẹ̀ ni ṣùgbọ́n fáǹfà ni pé káwa náà lè mọ èlò ló fún un àṣẹ nìka àṣẹ rọrùn tó yìí á di abdulhamid léèrè pé èlò ló fúnyàwó ẹ̀ àbí ló gbà lérò láti fúnyàwó ẹ̀ a lè kóbìnrin lójú ẹsẹ̀ a sì lè ṣèlérí ẹ̀ pé a fún un bẹ́ẹ̀ lọ́nà ọba sọ fún wa nínú sírọ́pù ìbọ́kọ́rà ó ní lájùnà àlékù ń tàlákùtùmù nìta máa lọ́n tàlákùtùmùnà áwùtọ́ fèrèdó làwùnà sọ̀rọ̀ ìbọ̀ ó ní kò sáburú tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin kan lákòókò tó jẹ́ pé ẹ tí ì fọwọ́ kàn lẹ́yìn tẹ́ẹ̀tẹ́ àbí tẹ́ẹ̀tẹ́ tí ì san owó orí ẹ̀ fún àwọn àfáàní ìtumọ̀ eléyìí wípé àmọ́ afẹ́ obìnrin láwìn tí ò bá sì ṣe ní káàkùn gẹ́gẹ́ bí owó orí. ṣùgbọ́n adúgbò fọlọ́n pé abdulhamid múra wá fóun fẹ́ fún fọ̀bílà ní sàdáàkì ó wà láàrin àwọn méjèèjì ẹ ẹ̀fẹ́ ká mọ̀ ọlọ́run ní tú àárín yìí o ọlọ́run afa àlùbáríkà sí i. ẹ àǹfààní kan tó wà nínú ká mọ̀ òun rèé ẹ rí àwọn ọlọ́mọge kọ̀ọ̀kan táwọn náà wà ń jókòó yìí tí wọ́n máa ṣèmọ̀ pé tí wọ́n bá tiẹ̀ ń sẹ́yìn èdè ni wọ́n máa ń gbà náà. àárọ̀ àwọn bọ́ìs kọ̀ọ̀kan tó jẹ́ pé iṣẹ́ ò jẹ́ káwọn owó fẹ́yàwó tí wọ́n fi ń lẹ̀ máa rò kirikiri òun ni pé wọ́n ti gbọ́ pé márèèjì kì í ṣẹrù ọmọdé bẹ́ẹ̀ ṣe wo mọ̀nsúrù yẹn à ó ti ṣe márèèjì à ọmọ yẹn ti di mílíọ̀nù náà ni ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ pé rárá symbolism ni sàdáàkì kì í ṣòwò tó fúnyàwó lẹ́yìn náà ni ó jẹ jọjọ kú rárá symbolism ni àmì ìfẹ́ lásán ni sẹ́ǹgbọ́n mi òjíṣẹ́ lásánàláhùn àlẹ́sẹ́lẹ̀ ó fẹ́ ti arábìnrin kan lọ́kọ ó wá jẹ ẹni tó dìde kó o fẹ́ jẹ ó ní kí ló rí ìyẹn ló wò ní nǹkan kan ó ní nǹkan kan bẹ́ẹ̀ ni ó ní lọlé kódà bójú òkarin wọlé hasimamin hadith bójú òkarin lásán lọ wá wá kó o fi fún àti symbolism